ana yi jimitin keji eh jimitin keji alùpùpù ní na ọ̀nà àhọ̀sán lẹ́yìn keji kò ní ẹ̀mí nìkú àgbo keji kò ní ẹ̀mí nìkú àná lọ́mọ kàlùbá mi àgbo ní ìlànà kàkà keji to keji ọ̀nà wẹ́rẹ̀ kọ́tàn wẹ́rẹ̀ kọ́tàn lọ́mọ náà so keji by keji kalimatan kalimatan word by word lọ́mọ ìjà forí dọ̀nà bọ́ọ̀lù ìlú ní kéwòn mun ni ba nan to da mun ne kuri da mun ne la gure da to do mun ne ka da wannan ne shi ka ni to da yin ni eh shi ke ne wore don ka eh to mun ne ni da nan duniya ta a ma ko ala ne eh ni a ko ne library ọjọ́ kan lọ sọ́tọ̀ ọjọ́ kan lọ sọ́tọ̀ àbá lórí gan kalimatan kalimatan warakatan warakatan word by word page to page ọ̀rọ̀

I'm telling you. Àbọ̀ náà kàńtà. náà náà ẹ̀kọ́ ìdọ̀ ọ̀yọ̀ náà ìdùkú rẹ̀ ga. Mediterranean how many miles how many thousands and thousands of kilometers. kọ̀rọ̀ ilé náà ìka? Òkè ilé yìí ní map of the world. olórí wa náà sọ̀rọ̀ náà bẹ́ẹ̀ àbọ̀ wàláyé nyáànyà ló gbóni mu ọmọ náà nà má bọ́ àwọn ẹ̀ àwọn gbọ́ àyẹ̀ yẹn àwọn gbọ́ àyẹ̀ yẹn àgbẹ̀ni máa kàn ẹ̀ ẹ̀ ní wà lẹ́rẹ́ náà láì ká mi tọ̀ ọmọ yẹn lórí tẹ́lẹ̀ mi wúwo yẹn náà jẹ́ àbílẹ̀ gbẹ̀ni nọ àbà yẹn lórí ibú sàwùjọ náà máa fi tún ní àná àbà káwọn mi yẹn ti lọ jordan àbà sọ́kùnrin náà ní sàwùjọ and dáhùn sàwùjọ náà máa ní wúrẹ́ yẹn and sí iye sí náà gbẹ̀ni three years. And on work with government, on work with any government, that was shown everything in peace together. Kai dole ko naka. Ah, ulumul hadith zaman na yene he. Kana bano na me, di mo no di mo no na me na wona ma mo ni. Da ka ka, wa ka ni ni we di teacher mo da be ha we do wa. Soka. Sunan to mo ni. Ah, sunan to mo ni ala ni. section ní jamiat islamiyya olùsílẹ̀ ọbẹ̀ ẹ̀dá ìfọ̀nù ní kìrèétì agbẹ́lẹ̀ kìrèétì department of hadith ti jamiat islamiyya nàdẹ́ ìgbìyìn after three years dọ́lẹ̀ wọ̀ rahmatulahi alayhi sọ́yìn tó kọ́ ní ìdí seventy years òkìrèétì àdé ìlú òkìrèétì àkàkà department of hadith tẹ́lifí ìkẹ́mẹ́rin international islamic university of medina agbẹ́lẹ̀ wọn àmàlọ́n ọ̀nà ọ̀nà yóò yẹ look three times, you know, look for so many, look for island. Look for so many dollars. Man, yes, you then. If you're not quite, and you're not quite with me, it's my hands on your man. Why could you? Why could you be Arabic studies? I never really thought of that opportunity. Go ahead, on a car. I'll benefit you that job for somewhere. Who are you? Now, this is Sunnah. Sunnah. Eh? alẹ́ ìrọ̀ nìkúnlá. ẹ̀yìn ìgbà ẹ̀yìn ìgbà sọ ẹ̀rọ àmà a kẹ́nikẹ́ni ẹ̀ ọdún ẹ̀rọ pàtó kẹ́nikẹ́ni ẹ̀. ti pọ̀ ẹ̀rí kan ẹ̀ ọ̀gá náà ní báyìí yẹn ní ọ̀gá kẹ́lẹ́ náà gbẹ́lẹ́ ìgbọ́n mi ó yọ ọ́nà mi. ọ̀rọ̀ lọ́nà ọ̀fà adá àti ìlú àná rẹ̀

wọ́n kàrí dá orílẹ̀-èdè òmùra á ní kó tó mọ́rí mẹ́ka fún ìdílé yìí àgùkọ́ ìdíkọ́ nọ́mẹ́